وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن النوم نعمة من نعم الله تعالى وهو رحلة روحية لا يعلم بدايتها ونهايتها إلا الله والإنسان مكسور العقل في معرفة حقيقة الأسرار في النوم عباد الله وللرؤيا في الإسلام آداب ودعاء علمنا إياها رسول الله صلى الله عليه وسلم لأن الشيطان ياتينا في النهار وياتينا في الليل ونعوذ بك من همزات الشياطين في النهار وليالينا ونسأل الله تعالى أن يحفظنا وإياكم من شرور الإنس والجن وعلى ذلك قدير أدوك بلد ولهم وباوة وباتي يوشي ورسوسو وسيني بادن فوا ولهم وباوة لا نان لشي وشان ní rọrùn fún wa láti máa wá jíjẹ múmu níbẹ̀ ìtẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá muhammad sallallahu alaihi wasallam àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ à ń jẹ́rìí pé kò sẹ́ni tá a sìn tó lẹ́tọ̀ọ́ sísìn lẹ́yìn ọlọ́run òun náà lọ́ba allah òjíṣẹ́ ọlọ́run muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ni ibadallah ẹ̀yà rúṣin ọlọ́run èyí tá a fi bá ní sọ̀rọ̀ òun náà ni arúgbó وآدابها في الإسلام على لله léyìí tá a máa ń lá lójú oorun àrùúyà ìbádọ́lá ká máa lálàá ọlọ́run bá máa ń fi sínú oorun fún wa bóyá sùn lọ́sàn-án àbọ̀ sùn lóru sẹ́ẹ̀rí oorun tá a máa ń sùn yẹn àtẹ̀yẹ́ta ń sùn lọ́sàn àtẹ̀yẹ́ta ń sùn lóru ni'matun min ni'amillahi ta'ala ìdẹ̀ra ọlọ́run ọba ni oore ọlọ́run ọba ni téèyàn ọba mọ̀ tẹ́lẹ̀ kó lè mà téèyàn ọba máa dúpẹ́ rẹ̀ tẹ́lẹ̀ kó mọ̀ lè dúpẹ́ fọlọ́n ẹni tí òrórun sùn lọ́sàn kò rórun sùn lóru òun lọ́mọ pàtàkì oorun ọlọ́run ọbẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àdáwò tí báyàn téèyàn fi rórun sùn ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa torí tọ́ba ti rọrùn sùn mọ́ àlàáfíà rẹ ti tànù oògùn kan ní nínú àwọn oògùn àlàáfíà tí mo yára ní fámásì mo yẹ ta ní kẹ́mísítì ẹni tí máa ń fún yàn òun náà lọ́lọ́run tọ́lọ́wọ́n bọ̀ bá fún ọlọ́run gbogbo oògùn tó wù kó lò ó lò tán ojú ro tún dáná ọbẹ̀ lọ́wọ́n ọlọ́mọ sí ọrùn léwọ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa rihlatun ruhiyatun. ìrìn àjò kan ní ojú oorun tẹ́nìkan kan ọmọgbà tí ìrìn àjò náà bẹ̀rẹ̀ ẹnìkan kan ọ̀sìngbà tó parí ọkàn rí pé o sùn lórí bẹ́ẹ̀dì náà ni àbí lórí ẹni rẹ nígbà tó sùn ọmọ táìmù yẹn nígbà tó jí náà ọmọ táìmù náà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun ló mú ìrìn àjò yẹn ni wọ́n bá ń sọ pé ó kú ó kú pé ó kú jama wọ́n tó mẹ́kẹ́ bá ti dábà ti sùn tọwọ́ rẹ̀ abọ́lẹ̀ nínú òwe wọn lágbàlagbà bá sọ nǹkan jẹ̀mà wàláhì bó ṣe òkèyàn ó tó nínú ọlá nínú agbára nínú ìjẹ́ èèyàn nínú súnmọ́lọ́ bẹ́ẹ̀ bá ti sùn èèyàn máa ti lọ́mọ́ ọba ti sọ wa lọ́sàn-án tí sọ wa lóru àwọn oríṣiríṣi àwọn kòkòrò ní kọjá àwọn oríṣiríṣi àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá ní gbègbè wa kọjá wọ́n ń lọ wọ́n sì ń bọ̀ ọlọ́run ọba òsì ni wọ́n kó sí wa létí wọ́n kó sí wa nímú wọ́n kó sí wa lẹ́nu àwa sùn a sì jí àlàáfíà wa tún pé àwa dúpẹ́ fọlọ́ àwa dúpẹ́ o ọlọ́run adúpẹ́ o adúpẹ́ o gbogbo àwọn tádàáwò bá tí wọ́n rọrùn sùn báyìí ọlọ́mọṣẹ́ bá ní ṣàánú wọn torí tẹ̀yìn bá ti rọrùn sùn mọ́ ikú ti súnmọ́ nù. anáwó mọ́ sẹ́hàtún lil jism oró yìí ọjọ́ ọ̀kan ní ọmọ máa ń fún wa lálàáfíà tá a fún wa lálàáfíà ṣe wàhálà ọlọ́wọ́n bá Allah subhanahu nígbà tí ń ka àwọn àdẹ̀rà rẹ̀ tó ṣe fún wa mbe wà ń bẹ jẹ̀mọ́ tẹ̀yìn bá sùn ara ó balẹ̀ níbi àwọn wàhálà jàǹjàǹ tá a ti ṣe káàkiri tẹ̀yìn bá sùn làákà yóò ṣílẹ̀ náfi ní ọmọ ti kàwé kàwé kàwé kan ẹni ó lè sùn ìgbà tó fi làákà ìlódì tó ṣètò padà ẹ̀yọ́ màyá ni wọ́n fẹ́ sọ pírẹ́sàn fún yàrá jàmá ń gbà mí wọ́n kún yàn lọ́rùn oorun kéèyàn ó sùn ọlọ́run ọba aláàmọ́ fi ń sànù wà ọlọ́run ọba wa ń sọ àwọn ìdẹ̀ra rẹ̀ tó ti ṣe fún wa ọ wá ka oorun síbẹ̀ igbe bẹ́ẹ̀ ṣe ń sùn tẹ́ ń jíun ẹ kí ọlọ́run kú sẹ́wọ̀ ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani alam naj'al al-arda mihada ọlọ́run ní lójú ẹ̀rí bí mi ọlọ́run ti tẹ ilẹ̀ fún yín ni wọ̀lẹ̀jìbáàdà àwùtáàdà mo tọ́ wá ní kí àwọn òkè ńláńlá kí wọ́n dìde látara lẹ̀ àwọn yẹn ni wọ́n wá jẹ́ bí ìkan tá a fi kan ilẹ̀ lọ́tún lósì tí òfin ní ṣubú òkè tọ́lọ́wọ́n bá aláàtọ́ ọlọ́wọ́n bá dá yẹn ọlọ́wọ́n òṣèré débẹ̀ o àwùtáàdà wọ́tàdì ọlọ́wọ́n bá ní mo fi ṣe èso tí mo fi kan ilẹ̀ má eré òfurufú náà lọ́kàn máa kọ́mọ̀ bá máa mìíràn yín lẹ́sẹ̀ àfilẹ̀ àfi balance ẹ̀ eré òfurufú làwọn jẹ́ mọ́ ọwọ́n pè ọ̀sọ́ lọ ẹ̀dá kùn sí òòsà tó ń náà ń bọ òun ló dá sánmà lọ́dá ilẹ̀ yóò dà kó lè túbá kọ́jú tó lọ azwaja mo wá dá yín lákọlábo àwọn kan wọ́n máa fún yàn lóyún àwọn kan wọ́n máa lóyún àwọn kan wọ́n máa jọkùnrin àwọn kan wọ́n máa jóbìnrin ọlọ́wọ́n bá ní waj'alna nawmakum subata ọlọ́wọ́n bá ní mo wá sí oorun oorun sísùn mo ṣe ní ìgbádùn fún yín tẹ́ ẹ máa fi lálàáfíà sínú ara yín ìkẹ́nà ọlọ́mọgbà alára ẹni kọ̀ọ̀kan waj'alna layla waj'alna layla libasa mo ti ṣe òru mo fi bòyín láṣìírí tẹ́ ẹ máa farapamọ́ síbẹ̀ anáwòmọ́ tọ́bí àtòlè insan kò sẹ́ni kankan tí ń bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba tí ì sùn àfàwọn méjì ẹnì kẹta tí ì sùn tóun ò sì ní sùn kò sì ní kú òun náà lọ́lọ́ ọlọ́run ọba ní Allah ọlọ́run ọba ní sẹ́rí ọlọ́run ọba yín dáńpẹ́ ní Allah yẹn la ilaha illahu kò sẹ́ni tá a sìn tó lẹ́tọ̀ọ́ sẹ́sìn lẹ́yìn rẹ̀ ẹ má sìn sìnkú sìn o alhayu ọba àlàyé ni alqayyumu ọba tí ó fara ti nǹkan kan gbogbo nǹkan ló fara ti má fara ti nǹkan mí lẹ́yìn ọlọ́run sọmọ gbé mi sàlàyé fún ojoojúmọ́ igbe tó ń fara ti nírọ́ ni o ọlọ́run nìkan ló bò tọ́ o ọlọ́run ọba ní alqayyumu òun nìkan lòun jẹ́ bẹ́ẹ̀ ọba tí ó fara ti nǹkan tí gbogbo nǹkan fara ti ó ní la ta'khutuhu sinatun wala nawm kò ní ètò gbé kò sì ní sùn ògbé àtọrun ọlọ́run ọba ló dáa ọlọ́run bá yẹ wá tó gbé kìí sí sùn ló sì jẹ́ gbogbo àtọ́ bá ti ń pè é kó o tó jí òun kan ló jí ẹ òun ló ń ṣe àlọ́ fún òun ló ṣe náfìlà àrọ̀rùn fún ọwọ́ àtẹwọ́ wá sàdúrà ọwọ́ ọlọ́run ọba ògbádùn rẹ̀ ọlọ́run ti gbọ́ ó ṣe sùúrù ni torí pé ọlásìkò tó fẹ́ da ọlọ́run ọlọ́run rí ọ kìí sí pé àyíngbà tá ń pè lóru bóyá ó sùn gbà yẹn ní òjò gbọ́ àbá bá pera wa á ní mo ti ń pè látàárọ̀ bóyá ẹ ni tọ́lọ́run bò rí bẹ́ẹ̀ ọlọ́run náà ò ní tó gbé òun ò sì ní sùn láéláé àwọn tí ìtún sùn ẹ̀yàn màyá mi àwọn ni màláìka àwọn màláìka àwọn náà sùn wọn jẹ wọn mu àwọn tó bá padà yá wọn padà kú màláìka ìsọlọ iná lójú ọ padà kú ẹni tí ètí sùn òun náà ni ìbílísù àkọ́kọ́ lórí ibú ni gbogbo ńlọ́dá ó dà ní ìbílísù aláìn tọ́lá ti ṣépele tó sì dúró wípé wọ́n gbìyànjú báwọn ọmọ èèyàn ó sì máa tàpá sí tọ́lọ̀ ìbílísù náà òun náà ń bẹ lérí omi òun náà ní aláràṣí tiẹ̀ lérí omi bó ṣe wà ń bẹ yẹn wọ́n ní láà yẹmọtu ilẹ̀ kìyàmà ní kú títí tí a fi payé rẹ ni bàbúrò ní ìlà yóò mi bàtún torí tuntun fọlọ́wọ́n ọba pé ọlọ́wọ́n ọba fi mí lẹ̀ títí tó fi pa gbogbo ayé rẹ wọ́n ṣe wàá pè mí náà ọlọ́run bá ní ìnáka mi lọ́lẹ̀ mọ́ ń dọ̀rí mo fi ọ́lẹ̀ àmọ́pá rẹ̀ ò ní ká gbogbo àwọn tó bá jẹ́ ní ọlọ́run ọlọ́mọṣà fàwọn náà sínú àwọn ẹni rẹ̀ yóò dákọ̀ jẹ́ ní ọlọ́run ní pẹ́ ìṣòfò ní síkíní ní òfin ní ká ọ tó o bá ti fẹ̀yìntì ọlọ́run ìtọ́lọ̀ ń dálé sùn ipá ìṣòfò ní ká ọ ká wá pa àwọn tí wọ́n ti sẹ́ lọ́fíìsì sùn bí àwọn àjẹ́ bí àwọn oṣó bí àwọn ológun bí àwọn pásítọ̀ àwọn afáàkà wọn kàtàlé halaki àti gbogbo àwọn dáhùn ajúmọ́ ni àti gbogbo àwọn àṣàṣì àti gbogbo àwọn aránsí èpè gbogbo àwọn kan kí nǹkan tí máa ń da ayé yẹn rú yẹn abẹ́ èṣù wọn ti ń ṣiṣẹ́ tọ́ba ti fara ti ọlọ́wọ́n ba ipe èṣù gangan ò kọ́ àtàwọn ọmọ rẹ̀ lẹ́ni ṣetán ó ń tàn a máa pè é lọ́sàn-án dá àwọn tí wọ́n ń pè é lóhùn a máa pè é lóru ọmọ tí wọ́n ń pè lọ́fọ̀ ọ̀fọ̀ taa ń gbọ́ lè rẹ̀ báyìí ba mọ́ ọ̀fọ̀ kọ́dà àfà ń pa ọ̀fọ̀ ẹni bá ń gbọ́fọ̀ kí ngbe ngbe gbè ń gbè ala ni wọ́n máa pè lọ́sàn wọ́n máa pè lóru ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní ìbìlísù náà padà sí kíni òun nínú àwọn ìmáàmù wa bí ní kí ló dé tí ṣètọ́n tí ń àwọn èèyàn láàmú lọ́sàn lóru wọ́n ní ṣètọ́nù kìí sinmi kìí rẹ̀ kìí sì sùn òun náà ni ó kóná fìtínà lọ́sàn tẹ́bá gbọ́ fìtínà kan ti ń ṣẹlẹ̀ lọ́sàn ṣètọ́nù lọ́wọ́ mi olóòtú kóná fitina lóru tẹ́bá tó ń gbọ́ hee olè olè olè dání darí wọn ọlọ́run ní rẹ̀ ó káwa lọ́sàn kò ní káwa lóru agbára ọlọ́run ọba wa ẹ wá rí ibi lọ miami náà ni pé ẹ rí ìmàlálà ojú oorun náà láti la sẹ́rí àlálílà yìí ó pín sí ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ní hadithul malik òun ní kí ọlọ́run ọba àlá kọ́ máa bá àwọn anábì rẹ̀ sọ̀rọ̀ nípasẹ̀ àlálílá gbogbo àlá táwọn anábì ọlọ́run bá ti lá ọlọ́run ránṣẹ́ sí wọn ètò wọn bá ní kí wọ́n ṣe lójú oorun yẹn tí wọ́n bá ti jí wọ́n máa lọ lè ṣe ọlọ́run bá ní falamma balaga ma'u sa'i anábì wa ibrahim alayhi salatu wa salam nígbà tí ismail tó dàgbà tó òun náà dàgbà ó tó bá bẹ́ẹ̀ qala ya bunay ó wá ń sọ fún ọmọ rẹ̀ pé ara fil manami anni adbahu mo sì rí lóru wípé mo rí lójú àlá wípé mo da odò mo wá du ọ fọlọ́n fanzuri madha tara kí lórí sí níta bá sì tẹ̀sẹ̀ lójú oorun ọlọ́run bá ní ká ṣe é lójú ni o ọmọ ní ya ìwọ bàbá mi nítorí wọn bá aláàtí lílá àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ni ìránṣẹ́ ọlọ́run ọba ni gbogbo tọ́lọ́run ni kò ṣe yẹn ṣe o ọlọ́run ni kò dú mi mọ́ bẹ́ẹ̀ kò dú o satajiduni insha Allah mina sọ́bírì ọ bá mi lẹ́ni tí ó farabalẹ̀ fún ọ kò nídìí kò dì mí lẹ́sẹ̀ kò dì mí lójú kò nídìí kò dì mí lọ́wọ́ èyí ń farabalẹ̀ fún ọ tó fi dùn mí tán nítorí pé gbogbo àwọn tá à ń tọrọ ọmọ fún ọlọ́mọṣàbà dùn wọn nú ọlágbára ọlọ́wọ́n bá wa yànnà rúyà àǹbíyá ni wáhì nítorí pé aláwọn anábì ọlọ́wọ́n bá wáàyí wáàyí òun náà ni ìránṣẹ́ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá wa àmọ́ ní tí ẹ bá ti sàn nábì ọlọ́wọ́n bá gbogbo àlátọ̀wọ́n bá ti lá lójú oorun kìí ṣe pé wọ́n ránṣẹ́ o ó lè lámì lọ́dẹ pé àṣetánì ni ó gbé wa àmọ́ ṣetánì lọ lè bá àwọn anábì ọlọ́wọ́n bá wa ìbádọ́lá gbogbo téèyàn bá ti rí lójú oorun tó bá ti jẹ́ nǹkan tọ́lọ́ ní a máa ṣe èèyàn máa ṣe lọ tó bá jẹ́ nǹkan tọ́lọ́ wọn bá ní ká máa ṣe èèyàn ní ṣe nǹkan náà àgbàfà kan láyè kọ́ lálà ipe mọ́lálà o ẹ ipe mùsíbáì adépọ́lọ́ wọn bá ní ká máa ṣe bẹ́ẹ̀ òun yìí sànnábì ọlọ́ àfàlá tí wòlíì kan bá lá láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá ànábì wa sọ pé ntọ́lá ni mo fẹ́ kẹ́ máa ṣe gẹ́gẹ́ bí sọ̀hábà tọ́lá láyé pé bí wọ́n ṣe ní ká máa pèrún ṣe rí ìrún tá ń pèrún sọ̀hábà kan lọ́ lálàá rẹ̀ ọwọ́ asafa anabi pé òun lálàá pé lójú oorun wọ́n ní kí wọ́n máa sọ pé allahu akbar allahu akbar ashadu an la ilaha illallah ọwọ́ pèrún délẹ̀ bẹ́ẹ̀ anabi ní bọ́lá ṣe fẹ́ ká máa ṣe nánu sẹ́gbọ́n anabi ti kọ̀nfàmù ẹ̀ ó di wọ́n ní wàllá anabi bá wọn sọ̀rọ̀ tán wọ́n bọ̀ kàtọ́ bò sínú ìjòkó yẹn òun wá ń bọ̀ wá wọ́n wá ń fún un ní èrò ànábì sì confam ẹ̀ pé bọ́ọ̀lù ti fẹ́ ká máa ṣe gan lọ́lọ́run fi hàn Umaru ni èmi gan bọ̀ wá ni pé bẹ́ẹ̀ ṣe ń gé lẹ́hùn bómi náà ṣe lálẹ́ nínú àmọ́kòsá ànábì láyé má tí ó wàá confam àlá àti wọ́ṣẹ́wù ọwọ́ sùn ó ní ìwọ́n lálàá pé wọ́n ní salatul fati ẹyọ kan tẹ́ bá ti ṣe ó sì déédéé kuraani six thousand ìwọ àtàwọn ẹbí ní kẹ́ẹ̀ máa ṣe kíni kẹ́ẹ̀ máa ṣe nítorí kò sẹ́ni confam tó ń yẹn al-yawma akmaltu lakum dinakum ọlọ́wọ́n bá ní ẹ̀sìn ó ti pé káànábì òdó ṣe kíni káànábì òdó lọ nígbà nábì ti lọ yẹn kọ̀ṣẹ́sì míì má táàtún wá kírẹ́ẹ̀tì pé àwọn bàbá ni wọ́n fi hàn án ọ̀kánjọ́ ni ó níyà sẹ́yìn rúgbọ́ anábì ti kú ni anábì ó ti kú anábì ti ń yọ sáwọn àgbàlagbà yẹn tó ń kọ́ wọn láwọn nǹkan tó yẹ ká máa ń ṣe nínú ẹ̀sìn mo ní ọ̀rítẹ́ ìsọ̀rọ̀ yẹn ti takò ààrẹ àtọ́lọ́ ní al ọlọ́ni lẹ́ni akmaltu lakum dinakum ìrẹ́ ànábì àti parí ẹ̀sìn fún ọ wa atramtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina kò sí ẹ̀sìn mi mà lẹ́yìn èyí tá a fún ọ yìí anábì sì ti wá lọ nídìí bẹ́ẹ̀ ká sọnù anábì náà ṣe sàlátù ibrahimiya káṣà àwọn sàlátù Allahumma salli ala muhammadu wa sallim ọ̀pọ̀ tá anábì ní a máa ṣe èyí wá fi tà anábì ilẹ̀ ẹlẹ́yìn mo ti ṣéwù Tìjàní ẹwà ń ti ṣéwù Tìjàní ẹ ọlọ́lá ju tà anábì lọ sẹ́ẹ̀mà pé gbígbà téèyàn máa ti sọ ni anábì sọ̀rọ̀ ṣéwù sọ̀rọ̀ ẹ má jẹ́ àsọnù jama ẹ má jẹ́ àsọnù anábì ní ẹ máa ṣe báyìí ṣéwù ní ẹ̀yin ẹ máa ṣe báyìí àti wọn béèrè pé ọlọ́lọ́lá jù ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa àlá àwọn ẹni rè oyè kò gbọ́dọ̀ dẹ̀sìn má wa lọ́wọ́ bọ́bá alálàgbọ̀n gírun ọlọ́làgbọ̀n ní kọ́ ọmọ lọ jímọ̀ ọlọ́làgbọ̀n ní kọ́ ọmọ lọ yídì ọlọ́làgbọ̀n ní kọ́ ọmọ ti sàárà ọlọ́làgbọ̀n ní kọ́ ọmọ gbàwẹ̀ ó dábẹ́ dáadáa ni ọlọ́wọ́n bá rán ọ létí iṣẹ́ dáadáa tí ó yẹ kó ṣe tẹ́lẹ̀ náà ni wọ́n máa ń ṣe torí pé ó ti wà nínú àkọọ́lẹ̀ pé kẹ́ẹ̀mọ́ sí kí ni kẹ́ẹ̀mọ́ àmọ́ tí èyí tó bá ti tako ntọ́lọ̀ ní kọ́ kó o ṣe ọlọ́run bá ní ọ gbọ́dọ̀ ẹnìkan ní àárẹ̀ tí ń ṣe ọ̀yì oye ọlọ́lẹ̀ wá ọtí àti egbò kan ló fi kí àgbo yẹn ọwá jí oníwọ́násẹ́ sí ọ èṣù ni tí wọ́n láti ní ẹ má mutí torí pé àrùn ni ẹni bá wá mutí àrùn rẹ̀ tó ń pọ̀ sí ni ibadallah ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́n ọba amọ̀lẹ́ mubashiratu lil awliya salihina baqiya ila qiyam sa'a ẹ rí kẹ́ni ọlọ́wọ́n ọba tó dúró déédé lọ́kùnrin wa lóbìnrin wa kálàlà pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ kó sì ṣẹlẹ̀ eléyìí ọwà yóò sì máa bẹ̀bẹ̀ táyọ̀ fi parẹ́ èyí ni ó dìtàmì bí ọba ti súnmọ́ ọlọ́wọ́n ọba sí anabi sallallahu alayhi wa sallam anabi ni ọlọ́wọ́n ọba ni lahumul bushra fil hayati dunya wa fil akhirah wòlíì ọlọ́wọ́n ọba yóò sì fún wọn lálẹ́ jẹ́nà lọ́rùn abdullahi ibn samit wọ́n wá ń béèrè lọ́wọ́ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ìwò òjíṣẹ́ ọlọ́run ọba ayé yìí láwọn olè búṣọrọ ọlọ́run ọba ní òun fún wọn ní búṣọrọ nílé ayé àwọn wòlé ọlọ́run anábì ni masa alẹ́ ni ahadun aniha ghayruka mundu unzilat iya ruya asaliha anábì ládìgbà tí ayé yẹn ti sọ̀kalẹ̀ kò sẹ́nìkan tó rántí béèrè lọ́wọ́ mi nínú gbogbo yín àfiwọ́

bí ó ṣe rí nánu ó di bàbá alágbègbà ó sì di bàbá wúrawọ̀ lọ́pàdà wá kú sẹ́nu ṣètọ́ kọ́dà àwọn ẹni ọlọ́wọ́n ọba gan tó bá ṣẹlẹ̀ tán wọ́n mọ̀ fi pamọ́ wọn ní fẹ́ káwọn èèyàn mọ̀ káwọn bá màdókò wòlíì ni wọn àmọ́ wọ́n mọ̀ mo ti rí bẹ́ẹ̀ aláàmì kò gbọ́dọ̀ mọ́sẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ mẹ́jà sọnù ìdákùn kò sí fi dí ṣètọ́ lè gbà wọlé o òdìsálà muhammad sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi fún wa anabi lam yabqa minan nubuwwa illa al-mubashirat anabi kò ní lamuyẹ kọmina nobo wa nínú ìjà anabi Ọlọ́run ọba ìjà anabi Ọlọ́run ọba ò ní sẹkùnmá ilal mubashirat àfi àlá dáadáa àwọn ìfúnni ní ròdùnú lójú oorun àwọn sàhábà wa ni wọ́n mọ̀lẹ́ mubashirat àwọn nǹkan wo ni nǹkan tí máa ń fún yàn ní ìròdùnú lójú nílò anabi ní arúyà saliha anabi ní àlá dáadáa tó lùgbàgbọ́ la tọ́ba ti la ipe kan dáadáa bá yọ ṣẹlẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tó sì dúró déédéé wájú ọlọ́run yọ padà ṣẹlẹ̀ ìtumọ̀ ẹni pé ọlọ́run fún ọ nílò ó dùn kó tó di pé nǹkan òun ṣẹlẹ̀ ọlọ́run àmọ́ ṣe é bẹ̀ fún yàn. kódà níbi ní sàtàràbà zaman tọ́ba kù díẹ̀ tí ilé ayé ń parẹ́ lọ làmùtàkàdé ró yẹlẹ mùsùlùmí tẹkìtì àwọn tọ́ba jẹ́ mùsùlùm gidi devoted muslim anabi ni kò fẹ́ sí àlá tí wọ́n là ní dáadáa lójú oorun tí ò ní padà ṣẹlẹ̀ lójú ayé torí pé imani ti ń kásẹ̀ ńlẹ̀ àwọn wá dúró àlẹ́ àwọn ọmọ sí kíni yóò máa ṣe wàrúyà sọ́ọ̀lẹ́ha ẹ̀rí aládáadáa yìí ọlọ́run ọba alá ó dìídì máa gbé wá fún wa lójú oorun ká máa lálà dáadáa kálíbà dúró déédé lérí ẹ̀sìn wa kálíbà tẹpámọ́ ìbáàdà kálíbà dúró lórí ojú ọ̀nà ọlọ́run ọba wa eléyìí sì máa ṣẹlẹ̀ títí táyọ̀ fi sí kíni táyọ̀ fi parẹ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ aládáadáa ní kọ́lọ́ mọ́sàfà fẹ́ni kọ̀ọ̀kan wá dá wọ́n jẹ́ alála burúkú ọlọ́ wastaghfirullaha innahu huwal ghafurur rahim alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa man ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu adúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kọba wa muhammad àtàwọn aráàlẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ibadallah arru'ya albatila وهي الحلم هي تحزين الشياطين يشتغلها لإضلال تشتغلها لإضلال العبد وإهزانه وتخويفه ألا ẹlẹ́ẹ̀kejì òní wọ́n ń pè ní aláburúkú aláburúkú yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn weapon agbára tí èsù tí máa fi sọ̀yàn dọ́ lórí ibu èyí sì máa ń lo aláborúkú yìí láti ṣìyàn lọ́nà láti máa bàyàn nú jẹ́ níjọ́ kejì láti yọ ọ̀dùnnú kù nínú ayé yẹn àti láti fi dẹ́rù bàyàn tẹ́yìn bá lálàá tí ọba ní imá yóò sì bẹ̀rù ntọ́lọ́ndá ju ọlọ́run lọ tẹ́yìn bá lálàá lójú oorun jama bẹ́yìn ọba rọra láwọn aláborúkú èyí ó sì máa rí èrò míì nípa ọlọ́run arákùnrin kan wá bá ní muhammad sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́run inni ra'aytu ra'si quta'a wa ana atba'uhu nígbà mo sùn mo wá rí i pé eré mi gé bọ́ọ̀lẹ̀ eré mi wá ń sáré lọ báyìí èmi náà wá ń lé eré mi wá ń róòlù bí bọ́ọ̀lù èmi náà wá ń lé la tukhbiri bitala'ubi ash-shaytani bika fi an-nawm má máa sọ ìsọkúsọ jáde máa ọmọ pé èṣù ń fi ń fi ọ ṣeré ń mú ọ ní mógùn ń mú ọ ní yẹ̀yẹ́ ó fẹ́ dẹ̀sìn ẹ̀rú ó fẹ́ bà ọ́nú jẹ́ ó fẹ́ dá wàhálà lẹ́sìn nínú ayé ẹ̀ ló fi wá rí agbárí rẹ̀ tó gé bọ́lẹ̀ ká eríyàn bọ́lẹ̀ aládàáda ni kìí sàládàáda ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa jàmáà téèyàn lálàá wípé ilé dàwó ọ̀làlà tó dùn báyìí torí mọ́tò ẹ̀ ti ń jóná ọ̀làlà ń gbà mí torí gbogbo ilé tó fọjú ayé ẹ̀kọ́ tí èéfi sọ ń bẹ̀ tí wọ́n pe bá wó mi ẹ bá wó mi ọ̀làlà torí pé ọkọ rẹ kú àbí ìyàwó rẹ kú àbọ́mọ rẹ kú ọ̀làlà ní àwọn àlìjànú àwọn àwọn àwọn àwọn àlìjànú tó yíra padà tí wọ́n di ẹranko burúkú nínú àwọn kìnìún nínú àwọn àmọ̀tẹ́kùn nínú àwọn ajá dìgbòlugi tí wọ́n máa lé ọ nígbà míì ọ̀rẹ́ èèyàn tí wọ́n máa lù ọ́ nígbà míì ejò yọ́ máa lé ọ nígbà míì àwọn èèyàn wọ́n máa sa ọ ní nǹkan nígbà míì àwọn èèyàn wọ́n yìnbọn máa ka o tọ́ tají àyà rẹ̀ ó sì já tọ́ máa mi hẹ́lẹ̀ hẹ́lẹ̀ hẹ́lẹ̀ hẹ́lẹ̀ hẹ́lẹ̀ ń ṣẹlẹ̀ o sórí gbogbo tí ń ṣẹlẹ̀ ni iṣẹ́ ṣetán nígbà míì sì ni wọ́n á máa sàṣìyàn tó jẹ́ pé ojú oorun ni àwọn àlìjánu yóò ti wá báyàn tó bá jẹ́ ẹkún nínú ni wọ́n lè kó sínú kí wọ́n máa rán ó jì báyìí wọ́n máa rán èèyàn lè jẹ́ pé èèyàn lè sùn kọjá pé eré ni wọ́n kó sí téèyàn ó jì tẹ́lẹ̀ ọmọ fọyín kọ́dà yín gbà míì wọ́n lùyàn débi pé ó sì rí àpẹẹrẹ àmì ipe wọ́n ṣe kíni wọ́n nà ọ́ eléyìí ni Yorùbá máa ń pè ní wọ́n ta lọ́fà ṣe gbogbo àwọn àwọn ẹranko burúkú yìí àwọn gangan kọ́ àlìjànú bú òun ló gbàwọ̀ wọn wọ̀ nígbà míì sì ni àlìjànú gbé àwọ̀ bàbá ẹ̀ àbíyá ẹ̀ àbọ̀kọ ẹ̀ àbíyàwó ẹ̀ àbọ̀rẹ̀ ẹ̀ yóò gbé àwọ̀ wọn wọ̀ àbọ̀mọ ẹ̀ tí wọ́n mọ̀ wá ṣèkà fún ọ lójú oorun wípé èmi ni ìjọ olóyún àwọn ọmọ rẹ tó kú èmi mọ́ pa wọ́n èmi ni ìjọ oríṣẹ́ èmi ni ń ṣe báyìí fún ní ṣe báyìí fún gbogbo tó bá ti lá lójú odò tó bá ti jàlá burúkú iṣẹ́ ìsù ni o wọ́n fẹ́ dẹ́rù bá ọ ni o alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ dìmú ni pé o ò ní bẹ̀rù aláyẹn rárá ọlọ́ọ̀ni innama dhalikum shaitan ọlọ́ọ̀ni ṣe rí shaitan àtàwọn ọmọ rẹ̀ yukhawwifu awliya'ahu wọ́n máa dẹ́rù bá gbogbo àwọn tí wọ́n bá fara tì wọ́n fala takhafuhum ẹ má bẹ̀rù wọn tó ti jí báyìí ọ ní dẹ́rù ọba ọ ọlọ́ọ̀ni fala takhafuhum ọlọ́run ẹ má bẹ̀rù wọn wọ́ha fún ni èmi ní ẹ bẹ̀rù ọkọ̀ọ̀kọ̀ mú yẹn lọ́wọ́ tó bá ti jí lóòótọ́ gẹ́gẹ́ bí ẹ̀dá olè lálàmì tí àyà ọjà tó máa mílẹ̀ rí bẹ́ẹ̀ báyìí pọ̀kan pọ̀kan pọ̀kan ó ti tó padà wá rí pé a ah, ọyọ ju wo mọ́tò rẹ̀ ń ta a ah, mo dúpẹ́ mọ́tò ni mọ́tò tó rò bó ti gbóná ilé tó rò bó ti bọ́ ó wọra rẹ̀ pé ah, wọn sá mi àdáhùn mi má bẹ̀rù ọ̀ àmọ́ tó ṣe tipa ìṣòfin ní ká nígbà òjìun tí n torí òfin ní ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣe ni pé ó yí ẹnu rẹ sẹ́pì ó yí ẹnu rẹ sẹ́gbẹ́ òsì rẹ àwọn ni a'udhu billahi minash shaitani rajim fẹ́ ọ̀fà tẹ́gùn sí a'udhu billahi minash shaitani rajim fẹ́ a'udhu billahi minash shaitani rajim fẹ́ lẹ́mẹ̀ta anabi ni wa idha ra'a ahadukum ẹni tó bá rí nǹkan kan tí wa idha ra'a ma ẹni tó bá rí nǹkan kan tí ẹ̀mí rẹ̀ kọ̀ lójú oorun fáliyàtà awùwọ̀dì bìlá ìmísàrì ha kọ́yà tètè sí àwùzù bìlá kọ́lọ́wọ́n bá lè sọ níbi aburú táwọn èso fẹ́ dálẹ̀ ọ̀mísàrì ṣèitán kọ́ wá ìsọ níbi aburú ìṣẹ̀lẹ̀ aburú yẹn kọ́ wá sọ pẹ̀lú ọlọ́wọ́n ọba kọ́ mọ́ ṣẹlẹ̀ pé ọlọ́wọ́n aburú yìí mọ́jọ́ ṣẹlẹ̀ sí mi o kó sì wáá wá sọ níbi aburú ṣèitán ọ̀mísàrì ṣèitán àníbi ó tẹ wá wàsọ níbi ṣètọ́nù gangan fún ẹ tó gbé aláburúkú yẹn wá tó jí ń dẹdẹ rẹ ní tí ọba ti gbọ̀nà ọrọ̀ wọlé yóò tún gbọ̀nà bòmíì tọba ti wá ṣe a'udhu billahi shaitanir rajim tó fàtẹ́gùn sẹ́gbẹ́ òsì lẹ́ẹ̀mẹ́ta anábì falyatfil thalatha an yasari anábì ní fàtẹ́gùn sẹ́gbẹ́ òsì rẹ lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́ biha ahadan fa má wà á sọ fẹ́ sọ fún ẹ̀dá kan náà àwọn ẹ̀dá ọba bọ́ọ̀ ọba ti sọ ànábì látàdúró gbogbo aburú tó rí ni kò ní sẹ́mọ́lá ọwọ́ ajíláàárọ̀ ló lè bá wọn ara lé ṣẹ́rí gbogbo lé mo sì rí tí iná ń jó ń bẹ̀ mo sì wáyé mo lálàá pé mo kú láàárọ̀ mo lálàá pé ọmọ mi wọn tá ló ń sọ fún ọmọ bí fẹ́ràn bí fẹ́ràn àwọn ọmọ sí ni ìgbà àti bẹ́ẹ̀ kó náà àti bẹ́ẹ̀ àkínlọ́kínlọ́ ilé ayé tí ọlọmọsẹ sọ mi aburú bẹ́ẹ̀ jẹ ma anabi mmadu tó fi ni kọmọsẹ kini kọmọsọ mọbẹ nìkan kan sọ ọfẹ riwaya nínú ẹgbẹ àwọn kan anabi ní falẹ tahawali anjabihi wáyé ẹgbẹ rẹ padà nínú ẹgbẹ àwọn kan anabi ní falẹ yàrá ha àdúkùn ma yakarahu falẹ yakun falẹ yusalli raka àtẹ anabi ní ẹni bá rí ntẹ́mi rẹ kọ aláburúkú anabi ní kọ́yà dìde lẹ́yìn gbàtọ́ bá ti jí kó sì wá sàlùwàlà kó kí raka méjì ọ̀pọ̀lọpọ̀ máa béèrè pé ìmáàmù ẹ̀dá kan aláàtìmọ̀ ọlá lónìí ga ọmọ onímọ̀ sọ̀rọ̀ lèyẹ sàlùwà lákó ṣe ráka méjì tó bá ti ṣe ráka méjì yẹn ìṣẹ̀lẹ̀ bú yẹn kò ní wá sí ìmúṣẹ́nu ayé rẹ̀ ọlọ́mọdé ṣetánì ọlọ́mọdé ó sì wà lọ́nà kọ́ wá dìde ilé kọ́ máa lọ lè narí ti fáfún jálàbí wọn lè bá ṣéwù rẹ̀ bá ìmáàmù rẹ̀ kọ́dà ìyàwó rẹ̀ tẹ́jọ́ sùn ọgbẹ́rẹ́ sọ́fún àwọn ọmọ rẹ̀ tán dájì dájì sí òsì ẹ̀wọ̀n wọ̀rí àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ di níbo ti ń ṣe àwọn ọmọ náà ti mọ̀ pé dájì rí ìtọ́lágbára lójú ọ̀run bí àwọn bá ti ń ṣe o ti mọ̀ pé orí ń tọ́ lágbá bọ́kọ bá ti ń ṣe wọn náà ni máa ṣàdúrà fún un pé tó ọlọ́run sọ wa o àmọ́ kọ́ máa sọ fún ẹnì kejì rẹ̀ ànábì ní má sọ fẹ́ nìkan kan o káṣí àṣetánì kọ́ máa gbàgbọ́ wọlé fún un tó bá wá jẹ́ àlátọ́ dání ànábì sallallahu alaihi wasallam ànábì nígbà ìdára ahadukum ma yuhib tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yìí tẹ́ bá rí ntọ́ da lójú oorun ẹ̀ lálàpẹ́ kọ́lé ẹ̀ ra mọ́tò ẹ̀ láṣeyọrí ẹ̀ parí ẹ̀kọ́ ẹ̀ bímọ ẹ̀ ṣèyàwó ẹ̀ ríṣẹ́ ẹ̀ rówó ẹ gbogbo nǹkan dùnú sàṣẹlẹ̀ sí yín anabi ni fala yuhaddith bihi illa ma yuhib má sọ fẹ́ nìkan àfẹnitọ́ ọba fẹ́ràn yóò sọ ma bọ́ọ̀ náà fẹ́ràn rẹ̀ nítorí pé orí wọn ò tí ì dé òun ó sì ti bẹ̀rẹ̀ lára ànábìbí ní bá ti rí dáadáa lójú oru dáadáa yẹn ọlọ́run fi sọ fún ọ pé ń bọ̀ ni wọ́n á sọ fẹ́ni tí ọba ṣe kí ni tọ́ fẹ́ràn rẹ̀ tóun náà ṣe fẹ́ràn rẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá ìṣàánú ẹnì wa ìbádọ́lá ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọba ẹ̀rí ànábì wa yusuf ni nígbà tó lálàá alayhi salatu wa salam ó ní ya abati wa idh qala yusuf li abi ní sọ fún bàbá rẹ̀ pé ya abati ilé bàbá mi inni ra'aytu ahada ashara kawkaba mo rí àwọn aràwọ̀ mọ́kànlá wa shamsa wal qamara mo rí oòrùn mo sì rí òṣùpá ra'aytuhum li sajidi gbogbo wọn tẹríba fún mi qala ya bunay ànábì ọlọ́run òun ti mọ̀ mẹ́rin ó ní wọ́n máa mi yusuf la takhsus alátọ́ aláyí alálá ni wọ́n má sọ fáwọn ọmọ yẹ́ o ó yẹ kí ibú lẹ́kẹ̀kẹ́ ìdá wọ́n wá pètò pèrò wọ́n pètò pèrò lérí rẹ̀ àwọn ọmọ ẹni eré nìyẹn ni wọ́n ní ká má sọ àlá fún kátó wá gbẹni tó ọmọ tí mẹrẹ mi ẹ inna shaitan torí pé shaitan lílì insani àdúgbò mobi ọ̀tá ọmọ èèyàn ni wọ́n kàn gbèsè ni wọn ni wọ́n máa rúrò burúkú sí ọ gbogbo dáadáa tí ọlọ́ọ̀ni yóò àlá ọlọ́mọ fẹ́ fún yàn ní ròdùn lónìí ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sùn Islam nílẹ̀ Yorùbá àwọn wa ta lókìtì á pé gbogbo ẹni bá ti lálà wípé òun gbọ́mọ lọ́wọ́ wọn ni kò ní bí man sẹ́ni bó ti ta ko ohun tí ànábì sọ kéèyàn gbọ́mọ lọ́wọ́ ìdùnnú ni àbí kéèyàn ìdùnnú kéèyàn gbọ́mọ lẹ́yìn ebi ìdùnnú ni kéèyàn máa gbọ́mọ ṣeré ìdùnnú ni kò sí ní muslim wọ́n bá ti gbọ́mọ lọ́wọ́ ó bí man ni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ nítorí àlá yẹn dùn ọ̀nù àlá méjì lànàbì kìrìsì bad or good tó bá ti da ọwọ́ wa máa bẹ lọ́wọ́ bá là nítorí orí yẹn aláwọ̀ padà sí fún nílẹ̀ yorùbá wa ní ẹni tí yóò bá ró lójú àlá ti ń dunnú wọn ni kò máa palẹ̀ mọ́ fún ebi àwọn yorùbá lọ sọ bẹ́ẹ̀ kò sínú àdìsí anabi sallallahu alayhi wa sallam anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìdá anabi sọ ni pé ẹni bá rí dáadáa dáadáa náà ni ó ṣe kíni náà ṣẹlẹ̀ sí nínú ìṣẹ̀lẹ̀ sáwọn yẹn dáadáa tí mo mà dáadáa tó dé pé alóhùn rí owó lójú oorun ní alhamdulilayi kọ́dà ọlọ́run wa tún ṣe owó náà báyìí àmọ́ ìwọ tó bá ti fi gbàgbọ́ yorùbá dàrú wípé à ìgbò tó rówó ni ó tó sì nítọ́ ìwọ tó ṣe wọ́n lọ tọrọ òsì fún ara rẹ̀ yìí tó wà nínú sọ́nà ni pé ìgbò tó rówó ọ̀padà rí kíni ọ̀padà ro ọlọ́mọṣà tó wà sọ́nà ìbádọ́lá níparí ọ̀rọ̀ mi alẹ́ ẹlẹ́kẹta òun náà ni àrúyà àtàlif àdàgáàtò àhàlà òun náà ni tẹ́yìn bá gbéṣẹ́ mi sùn tẹ́yìn bá gbéṣẹ́ mi sùn tó ṣẹ́kù nínú ọpọlọ yẹn tẹ́yìn ọrọ̀ sùn nígbà míì èèyàn máa lálàá rẹ̀ nítorí sẹ́kù nínú ọpọlọ ọ̀yà kéèyàn tó sùn téèyàn bá sùn gbà míì ọmọ tó kàwé bẹ̀ sáà ọpọ́sibù kọ́ máa yanjú mathematics lójú ọrùn nítorí pé nítorí tó gbé sùn ló ṣe kíni ọlọ́wà lẹ́mí rẹ̀ ẹni tó ní challenge kan nínú ẹ̀mí rẹ̀ bóyá wà tọ̀rẹ́ rẹ̀ kan bóyá ọ̀sà bínú títí tó fi sùn ní ọpọ́sibù kẹ́ ẹ ah ó ti mú kọ̀bílẹ̀ lọ́gọ́ mo bá jà lóru lé nínú olórí burúkú ni ó ń lé mi káàkiri padà rẹ̀ alẹ́ mi ní tó bá ti gbéṣẹ́ mi sùn tọba ti la ajẹ́ pé ìtọ́jú ọ̀la ni pé o gbé sẹ́mi sùn kò tó ṣe kíni kò tó sùn eléyìí láṣẹ àlàalẹ̀ kò sí nǹkan kan tá a ṣe fún ìyẹn àfi tọba jẹ́ pé nǹkan yẹn ọba di aburú ńlá a wà lọ síbi tànàbí ní àṣẹ ẹlẹ́kọ̀ọ́kọ́ tọba ti jẹ́ oore ńlá ni a lọ síbi tànàbí ní àṣẹ ní ẹlẹ́ẹ̀kejì ọbẹ̀ lọ nínú àánú rẹ̀ ọlọ́mọdé kí àṣetáni mọ́jọ́ dọ́dọ̀ wa lọ́sàn-án mọ́jọ́ kọlù wa lóru ọ̀làgbàrọ̀ ọlọ́wọ́ba àpèpà àpèpà tí wọ́n máa yorùbá kan sọ ló kọ ẹ ayakẹlẹ àwọn wọlé lóru yóò wọlé yóò pààyàn àárín wọn pé wọn wọlé wọn pààyàn àwọn ayakẹlẹ àdìjẹnu náà máa wọlé lójú oorun tí wọn sì pààyàn tí wọn sì jáde tẹnìkan kan ò ní ma bí wọn gbà wọlé àwọn abẹ́lọ̀ nínú àná ọ̀rẹ́ lọ́mọṣà máa sọ ní kọ̀ọ̀kan wa ara tá a fi ní ma lálàá burúkú òun àníkẹ́ ní kọ̀ọ̀kan wa tá a bá ti fẹ́ sùn ká máa sàlùwàlá ẹlẹ́ẹ̀kejì ká máa kà láwùlá ilá ilá wà láyé kọ́yún lẹ́yìn náà ká fàtẹ́kùn sọ̀wọ́ abáyé ọ̀ fàtẹ́kùn sọ̀wọ́ ọ̀ kà kúlọ̀ wọ̀lá kúlọ̀ àwọn tó bá falak kúlọ̀ àwọn tó bá bẹ̀ ọwọ́ àtọ́ra eré rẹ ojú rẹ ọwọ́ rẹ àtẹsẹ̀ rẹ wọ́n tó ka lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run gbogbo aburú tí ń bá ń kọjá lóru ni kò ní yàtọ̀ yẹn abẹ́lẹ́ nínú àná rẹ̀ kọlọ́mọ́fà burúkú wa lójú ayé kọlọ́mọ́fà burúkú wa lójú ọ̀run gbogbo àwọn ẹni ibú tí wọ́n lé wa ká kọlọ́mọ́jẹ̀pá wọn káwa